ọlọ́ni wákàdálíkà áfùdù rọ̀bíkà ìdá àkọ́dà lókòrò ọ̀wà ìyàgbọ̀ lèmà iná àkọ́dà wu àlìmù ṣẹ́díìdè ọlọ́ni ẹlọ́mà ọlọ́mọba yín bí ṣe máa ń gbá àwọn ìlú kan mú àtàwọn èèyàn tí ń bẹ nínú ìlú yẹn nígbà tí ìlú yẹn àtàwọn èèyàn bẹ́ẹ̀ bá ṣàbòsí sọ́lọ́ ṣèlú ṣàbòsí ni. Ba, ìlú ò lè ṣàbòsí àsáwọn tí ń darí ìlú àwọn alákòóso ìlú kan tí wọ́n bá ṣàbòsí ìgbámú ọlọ́run ọba bí ṣe máa ń rí bí ṣe máa ń lè kókó torí pé iná akádàwú alimun ṣẹ̀dí ìgbámú ọlọ́run ìfìyàjẹni ọlọ́run ṣẹ̀dí ìkú tó le kókó ni kọ́lọ́kọ́lá wà ń bẹ̀. bákan náà nínú ayàtà àkàyẹ lànàbì fi tú àdífi sótìyé pé tọ́lọ́run ọba ọlọ́run máa ń lo alábòsí lára tó fi jásí pé tọ́lọ́run bá wá gba mú kò ní bọ́ anábì wa ọwá kááyà yẹn ní sọ́rọ́tù Hud Quran chapter eleven verse one oh two pé kẹ́ ẹ lè gbọ́n tọ́lọ́run ọba ń sọ yé ọlọ́run ọba gbígbámú rẹ̀ fáwọn tí ń ṣàbòsí nínú ìlú kan ní tó máa ń lọ́ra ni ṣùgbọ́n tọ́lọ́run bá wá gbá wọn mú gbígbámú rẹ̀ shedid alimun shedid ó wà painful ó wà tormentors ó kó nira báyàn ó kó ẹ̀fọ́rí báyàn ó kó wàhálà báyàn nílé kókó anábì sallallahu alaihi wasallam wọ́n níbi tánàbí wa tó jẹ́ olórí tí máa ń ṣe déédéé tí èdè ẹ̀ sábùsí nígbà tó rán Mu'adh ìlọsílẹ̀ Yaman ẹ wà nábì Ọlọ́run ó ní ìyáàkà wàkàrọ́ ìmọ̀ àmúwálì ó ní rẹ̀ Mu'adh lọ sọ́ra ìtọ́ bá dáa jù nínú ẹran wọn nǹkan ni kó mú fún sàká àṣẹ ń bá tó jó lórí gan kò gbọ́dọ̀ jẹ́ pé ntọ́ dáa jù nínú nǹkan àwọn èèyàn ni wọ́n máa fi ṣe sàká àwọn olórí nàìjíríà wọ́n dáná lọ dáa jù tiwa lẹ́ẹ̀fì gbowó nepa ẹ̀ ní fún wa níná ẹ̀ ẹ̀ ń gbowó wa náà lu àjàǹfààní owó orí àwọn ẹ ti fẹ́ fowó ràn wá léèmọ̀ rìníwà rìníwà fì lọ́dọọdún mèmọ̀lúmè lọ́yọ̀ọ́ stéètì wáyé one hundred and thirty thousand naira lẹ́ẹ̀mọ̀ san fọpọ̀ ẹni sùkú rìníwà fi lásán nìyẹn ẹ developmental levy ẹ sanwó payi pay as you earn ẹ tún wá san táàkì ẹ̀gbọ́n tí mò ń sọ yé ọdọọdún lẹ́ẹ̀sì máa san mo san ti láàsì à tẹ́ ẹ̀ bá san ẹ̀yà ní ní nǹkan ṣe pẹ̀lú ìjọba ni ẹ̀ ní rẹ́jísítà ọmọ yín fún ìdánwò pẹ́sẹ̀ nǹkan kan pẹ̀lú ìjọba ẹ̀ san owó yẹn wọn èlé yàn mú kí ẹ̀yin lẹ́mọ̀ ẹ lẹ́yìn ìgbà ẹ̀ bá tó sojú lówó tán ẹ̀ tó san baruf ọ̀tọ̀ nípa ẹ̀ san táàsì ẹ wá fẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì pẹ̀ ẹ̀ san táàsì yẹn ọ̀tọ̀ ní processing fee èyí ọ̀lọ́nú àkáǹtì ìjọba ọ̀tọ̀ nípa ẹ̀ sàwọn owó kan ó yẹ kó lọ bì kan ọ̀tọ̀ ni ẹ tó san àwọn kan tí ó tọ̀ fún máa process tó yẹ kẹ́ ẹ gbà àwa san gbogbo owó yẹn wà láàyè àǹfààní kankan lára yín ṣùgbọ́n torí pa ní choice kálá abárígbò míì tá a operate tó jẹ́ pé àwọn ọmọ wa lè máa sàwọn ìdánwò míì tí èsì ìjọba á máa ṣe ànísanwó yẹn ṣùgbọ́n àníkàn lásán ń san àdẹ̀ ń san àlàǹfààní kankan ìjọba òkòwé kankan fún wa iná òde bí iná bá tó dé kò ní gbé photocopy machine kò ní gbé printer àbí ikọ́ ìṣèbí ilẹ̀ náà wò tó jẹnẹrétọ̀ ló clear ni ìlà fi ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká pa jẹnẹrétọ̀ káàtà náà ìjọba lúgbúlúgbú ní ọmọ wo ẹ ń ṣàbòsí sí wa ìtọ́ dáa jù nínú nǹkan wa lẹ́ ń gbà ẹ ń gbowó wa ẹ ń gbowó orí ẹ ń gba péyí ẹ ń gba dọ́lọ́dà lẹ́bì ẹ ń gba táàsì ẹ ẹ̀ dá omi kò sómi ẹ ẹ̀ sọ̀nà iná ọ̀dà àwọn ọmọ ọ̀rẹ́ kọ́ ọ̀fẹ́ kọ́ gbogbo ọsítù ìjọba ti dẹnu kọlẹ̀ bá a tún lọ ọsítù náà owó tó tún dáa jù ní owó wa lẹ́gbàá ẹ̀kọ́ náà tẹ́ tó fi ń pariwo pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣe bá wọn ló tó ń tò ní báńkì ń ọ̀nà mohab ó ní sórí ìyáàkà wákàrọ̀ ìmọ̀ àmọ̀wálì yìí sọ́ra ìtọ́ bá dáa jù nínú dúkìá wọn sọ́ra máa mú kọ́la ní omi fún sàká ó lọ bẹ̀rù ọlọ́run wá tẹ̀ kí idá fàyínà wúláìsà báyínà wà báyínà lọ hijab torí pé tó bá sẹ́ ọwọ́ kan ní straight kò sí gàgá láàrin rẹ̀ àtọ́lọ́ ìlọ́fà tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn olórí yẹn ń ṣàṣìṣe torí pọ̀pọ̀lọpọ̀ àwa tán darí sẹ́yìnfà àti kàdíìsì yẹn lókè abẹ́ ti gbàgbé tànàbí láwọn tẹ́kù wọn máa sẹ́kù fáwọn olórí ṣùgbọ́n àwa náà ká máa ṣàdúrà fún wọn kọ́ lọ́wọ́ máa tọ́ wọn sọ́nà èpè láńṣẹ́ fún wọn ìwé èpè náà wù lóòótọ́ kásámọ́ torí pé ta bá ṣépè fún wọn náà yọ ọmọ bá ń zàgbọ́dọ̀ tiwa náà àwọn náà wà máa le wọ́n máa le sí i wọ́n gba gbogbo owó wọn sanwó ìṣe ìjọba àìsanwó yẹn ọ́ àfẹ́ ti wa àwọn ọ̀fẹ́ máa páwọn ọ̀sanwó náà lù pé nínú àwọn táwọn ọ̀sanwó fún wọn lọ́mọ ń sùkú tí wọn ò rówó san àwọn ò sì gbowó tiwọn tí ó pé ẹ wá lé pé ò ní í jà wọn ẹ wá lọ́nà ò ní í bínú sí wọn ẹ̀yin gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ẹ́dẹ̀ sanwó wọlé ọlọ́run mọ bí ó ṣe dájọ́ àfẹ́yìn fi hàn yín àwọn òní ṣépè wọ́n ti ní àmọ́ ṣépè fún yín ní ká máa ṣàdúrà ní ṣùgbọ́n wà tẹ́ ní anábìlì rẹ̀ mohab sọ́ra fún ìpèpè ẹni tá a ṣàbòsí sí fàyínà wúlá ìsàbáyínà àwà bẹ́yìnà lọ́ọ̀yà hijab torí kò sí gàgá kankan láàrin èpè tírú ẹni yẹn bá ṣe àtọ́lọ́wọ́ ọlọ́wọ́ àdìsí Bukhari àti Muslim ni jama gbogbo eléyìí òun ni nǹkan tá a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé àwa tá a bá bá sípò lórí eh, ká mọ̀ pé wàhálà ń bẹ tọ ọba bá ti rórí tó o fi ru èpè èpè àwọn masis tó ń darí tó ọba mọ̀ o lè ṣe déédéé tó o ní fìyà jẹ wọn tó o lè bọ́ public pé mo fọ ọlọ́run búra níjọ́ tí mo ti jẹ gómìnà Ọ̀yọ́ state náírà kan owó Ọ̀yọ́ kan lẹ́yìn sálárì mi àtàwọn ẹ wo owó tí wọ́n gbà fàáyé tó tó tiẹ̀ pé èyí tó dìklẹ́ àyẹ àwọn tí wọ́n jọ mọ́ra wọn ní kí n ṣe gbogbo ẹ̀ náà pé kó tó dìklẹ́ àwọn kan ó tún àti bó lè ní wọ́n á ah, wàhálà ìwọ́n ti jẹ nàìjíríà lọ àwọn sẹ́nítọ̀ yẹn wọ́n jẹ́ òun náà wá ní àwa nìkan ká jẹ́ èyí gọ́fúnọ̀ náà àjọ jẹ́ ni ẹ wo iye tí security vote wọn lásán àwa bí wọ́n gbé sẹ́tẹ̀ ẹ bá kú ṣé wọ́n tó diwó díẹ̀ pẹ̀lú yín nù sàárè wọ́n bá yín dínkù di wọ́n bá yín dín tọ́kì wọ́n bá yín ra àwọn drinks ìwé ìbẹ̀ máa mú láyé wọ́n wàá kónú sàárè bíi tírélà bíi bóyá bíi mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ẹ̀ nílé tètè mọ́tà yẹn tẹ́ẹ̀mù the next twenty years so wọ́n bá yín gbé fíríjì náà síbẹ̀ yóò lè máa tu fàásán wèrè ṣé wèrè tiẹ̀ sáà wọ́n ti darí wa gan ni nígbà tí wèrè ń ṣe wọ́n ṣé wọ́n tó bá yín gbé jẹnẹrétọ̀ náà síbẹ̀ ẹ lè máa tó wọ́n tó bá yín gbé èsì sínú sàárè wọ́n tó wá bá yín sin ọmọ ọ̀dọ̀ bíi méjì mẹ́ta ẹ lè máa rán wọn ṣẹ́ nínú sàárè nínú owó tẹ́ ẹ bá jí kó èwo ló lè kó nínú pé òun fọ́ lọ́hún sẹ́lẹ̀rì náírà kí owó òlú òun òjíjẹ ó lè ní gbogbo wọn tẹ́ ẹ bá kọ́ndẹ̀dì wọn jọba ninety nine point nine ló lè ẹni tí mélòó ló lè fọ́ lọ́hún búra kó tóun bá parọ́ kọ́rọ̀ òun ò dojú láyé àtọ̀rọ̀ pé òun ò jẹ owó stéètì àbówó tó yẹ kóun fi ṣe pírójẹ́ẹ̀tì pé ìwọ̀nba sálárì àtàláwá ń sísè jẹ́jẹ́ àti pé sálárì àtàláwá ń sẹ̀gẹ́ ó ti pọ̀ jù ọyẹ wọn ó gé bẹ́ẹ̀ kájà ló gbé ìwọ̀n gé ìwọ̀nba náà ni inflate project ìgbà bribe lọ́wọ́ àwọn tá a gbé project fún ní ìdọ́gbọ́n jẹ owó kan mọ́lẹ̀ ọlọ́run dà almohim àwọn olórí tó burú jù náà nìyẹn òun làwọn olórí tọ́já sí wípé wọn àláàánú kankan lójú àwọn olójú àwọn olórí ìwọ̀bìà àwọn olórí tó já sí wípé tara wọn nìkan ni wọn mọ̀ àwọn náà burú jù nínú àwọn adarí bákan náà àwọn èèyàn mẹta kan ń bẹ tànàbí wa sallallahu alaihi wasallam ó lọ́lọ́ ọba àlekè ọlá kò ní bá wọn sọrọ ara wọn náà ni àwọn olórí alimẹ́líkùlì kazam à ń rilẹ́ẹ̀tì ọ̀rọ̀ yìí kó tó di pa àmọ́ ṣàlàyé ọ̀rọ̀ tí mo mú lọ jẹ́mọ́ mo pé tá à ń sọ yé olórí tó wá ń parọ́ ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ campaign ní ìsìn táwọn bá ti lè di ipò báyìí gbogbo àdúgbò yín báyìí omi ọmọ yọ ní gẹ̀rẹ̀rẹ̀ sótìyé táwọn bẹ́ẹ̀ lè di olórí sótìyé ní ìsìn gbogbo omi tó bá fẹ́ bímọ báyìí yọ kẹ̀ mọ́ bímọ nírọ̀rùn ni kò ní sanwó kankan lọ síìtù gbogbo ọmọ tó bá lọ sùkúù báyìí wọn ní sanwó kankan ẹ̀kọ́ ọ̀fẹ́ ni láti primary dé kéde o dé professorship tí èdè professeur ẹ̀ ní sanwó kankan mọ́ kódà wọ́n tọ́ pé táwọn bá do lórí gan atẹ́gùn tẹ́ mọ̀ mí gan àwọn ọmọ sanwó atẹ́gùn pé kódà ẹ̀ ní yàgbẹ́ mọ́ gan gbogbo oúnjẹ tẹ́ ẹ bá ń jẹ yọ́ọ̀kẹ́ mọ́ pòórá ń pọ̀ yín àwọn àwọn ògbéjìnì sí yín ń tẹ́ ẹ̀ fi ní mọ́ yàgbẹ́ mọ́ táwọn bá do lórí gbogbo fóònù tẹ́ mọ́ lù báyìí ẹ̀ẹ́kẹ̀ lanu báyìí fóònù ọ̀kẹ́ mọ́ jáde níbi tán lè parọ́ dé ti nàìjíríà ànábì lọ́lọ́run ni wọn kò sì ní yọ wọn ni ọlọ́kọ́ lè ọlọ́run bá ní tílíkà dárò láàkírọ̀ nájẹ́ alù àlèlẹ́bí iná láyùrí ìdú náàrù lóhùn wà ń fi láàrúdé wà láàfàsádà wà láàkìbá tó lélmọ́tẹ́kì ní Suratul Qasas àyà 83 ọlọ́run ní sẹ́rí ilé ọ̀run là ń sọ fún yín òun là ń ròyìn fún yín àlìjánà nìyẹn nàjẹ́ alù àwọn wo wá pèsè ẹ̀fọ́ àwọn wo láàfi fún lílẹ̀ dínà láàyò rè dùnà ló wà ń fi láàrúdè wà láàfà sáadà àwọn tí wọ́n èsè mótómótó àwọn tí wọ́n èsè gbéraga àwọn tí wọ́n èsè gídímákàì lórí ilẹ̀ wọ́n èdè balẹ̀ ọlọ́run ọba jẹ́ wà láàkìbà tó ṣe é ráwọn tó bá jólùbẹ̀rù ọlọ́run àwọn ẹni rí àwọn nìkan gunrí ọmọ jẹ́ tiwọn. adébísọ́lọ́lá àlọ́ sálàmù nínú àdísì Bukhari èyí tàfàwà àbúrè rà gbà wá anábì ní ẹ̀yìn èèyàn ẹ̀ ń sojú kòkòrò iná kọ́ńtà àrísúná alálì ìmára ẹ̀ ń sojú kòkòrò ẹ̀fẹ́ jẹ sẹ́nẹ́tọ̀ ẹ̀fẹ́ jẹ ọ̀nàrẹ́bù ẹ̀fẹ́ jẹ chairman ẹ̀fẹ́ jẹ councillor ẹ̀fẹ́ jẹ mínísítà ẹ̀fẹ́ jẹ commissioner ẹ̀fẹ́ jẹ director general ẹ̀yin fẹ́ jẹ kó lórí ẹ̀ tún lẹ pósítà ẹ̀ tún lọ pages lórí íńtánẹ́ẹ̀tì ẹ ń lo rédíò ẹ ń lo tẹlifíṣàn ẹ ń polówó ẹ sáfẹ́ dépò olórí wásàtẹ̀kù nùnà dáàmà yẹ́wò mẹ́lẹ̀kìyàmà adébílẹ̀ kábàámọ̀ tó bá ti lọ́rùn regret àbámọ̀ ni ó kángun rẹ̀ sẹ́ẹ̀rírú ẹ̀ náà ló débi afẹ́jẹ̀ mọ́mù afẹ́jẹ̀ ẹ̀kíní kan ó dọ́dọ̀ àwọn àfáà náà lónìí débi pẹ́lú mi tẹ́rò wípé torí ìtọ́lọ́run ni kọ̀jẹ̀ mọ́mù torí ìtọ́lọ́run torí tọlọ́kọ́ ló fi fẹ́ jẹ̀ máa mú torí ayé òun ni jama tó bá wá rí bẹ́ẹ̀ wàsàtẹ̀kúnù nàdáàmà tán yawmal qiyamah àṣetẹ̀kúnù ìmọ̀rọ̀tù nàdáàmà sẹ́rípò olórí tẹ̀sàkè ńlẹ̀ ń ráàdì ànábìlẹ̀ kábàámọ̀ rẹ̀ kí ló fà tẹ́ẹ̀sẹ̀ kábàámọ̀ rẹ̀ gbogbo àwọn tí bá ń sojú kòkòrò sípò wọn lè ṣàṣeyọrí jẹ́mẹ́ ẹ̀ lọ́wọ́ dáláì rẹ̀ ẹ lọ ka ìtàn àwọn tán ṣàṣeyọrí níbi ipò láyé àwọn tí ó tàn náà rẹ̀ ni ata nínú tàn Islam ẹ lọ wo àwọn kòláfáwù ọ̀ṣìdù kò sẹ́ni tọ́tàn máa pọ̀ lórí nínú wọn ṣùgbọ́n ẹ lọ wo nígbà tó di pé ọ̀rọ̀ à ń jolórí di ọ̀rọ̀ bàbá sọmọ tó jẹ́ bàbá kó tó kú ọmọ bó ti mọ̀ lókè èmi lọ́yẹ̀ kọ́ kàlá èmi náà wà ń dọ́ba èmi náà lè lórí àwọn mùsùlùmí wà níyàwó mẹ́rin èmi náà mọ̀ wá ń gbádùn èmi náà mọ̀ wá ẹ lọ gbogbo àwọn tó jẹ́ pé ẹ̀sìn sì ń bẹ lára wọn gbà yẹn lẹ́mọ̀ ṣe mistake o ẹ̀sìn ń bẹ lára wọn ṣùgbọ́n ìwọ̀nba ìnífẹ̀ẹ́ kò díẹ̀ díẹ̀ ti wọlé ẹ lọ wọn achieve bí àwọn tó jẹ́ pé kí ni o wọn wá pò nínú tó tó wá achieve òun ni Umaru bùnà Abdulaziz ẹ lọ kàtà Umaru bùnà Abdulaziz òun gan kọ́lọ̀ yẹ kó jẹ khalifa nígbà tó jẹ́ yẹn níbi wọ́n ṣe ń tò torí pé kò sí nínú àwọn ọmọ ọba tó yẹ kó jẹ khalifa yẹn ṣùgbọ́n gbogbo mùsùlùmí rí pé ní pé kéèyàn jẹ́ ni ọlọ́run kíwá èèyàn ọ̀dà kéèyàn wà lóyà sáwọn tán ti jẹ́ ni wọ́n ṣe gbé fún umar bin abdulaziz kọ̀tánmọ́ rẹ̀ kódà kọ̀mọ́pọ́hùn ni wọ́n fi jẹ́ ẹ lọ owó ìtàn umar bin abdulaziz ó achieve tó ti bẹ́ẹ̀ wọ́n tọ́ poison rẹ̀ náà ni wọ́n pa ni toráwọn èèyàn sẹ́rí tàn nàìjíríà gẹ́gẹ́ bí n tá n gbọ́ náà tó bá jódòdò kí wọ́n poison buhari náà ọmọ ìyá wa kan ní òun gbọ́n tó jọ bẹ́ẹ̀ from authentic source pé wọ́n poison rẹ̀ wọ́n poison rẹ̀ wọ́n poison rẹ̀ tó bá jódodo ọjọ́ tó ti ṣẹlẹ̀ kọjá òun kọ́lẹ̀ ní àkọ́kọ́ tí wọ́n poison gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe dáadáa ara àwọn èèyàn katájọ́ lórí burúkú tí wọ́n fẹ́ pa wọ́n tí wọn ọba poison wọn wọ́n á sì gún wọn lọ́bẹ tí wọn sẹ́yìn nígbà náà ọ̀bẹ náà mọ́láyé tí wọn kàn fún èèyàn pa wọ́n lè wọ́n lè ṣú tiwọn tí wọn ọba ṣú tiwọn wọ́n lè fi nǹkan síbi microphone fún wọn wọ́n lè fi nǹkan síbi tí wọ́n ti jókòó wọ́n sọ́mọ́rì sáré pé kásákù wọ́n pọ́ ìṣẹ́ wọ́n rúnà Abdulaziz ni ẹni tó dẹ̀ ṣiṣẹ́ yìí ara àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tó súnmọ́ pẹ́kípẹ́kí ni ó dẹ̀ padà mọ̀ owó tó gbà ó sì ní kọ́lọ̀ kó wá ó tún dowó yẹn sí báyìí tún lè máa lè pé ìwọ́n gbowó kú mi àìwọ́n kọ́lọ̀ náwó yẹn ó tún kówó yẹn sínú òlú pé mo ìbí ti gbà pé tó àsìkò tó lọ nílò ti tó ni bíbẹ̀ ẹ̀kọ́ ń tó fún mi jẹ ọ̀bá ti pa mí ṣùgbọ́n wọ́n ti jẹ́ kó yé mi torí ẹni ọlọ́run ni Umar afa Umar bin Abdulaziz àwọn ẹni ọlọ́run first class nìyẹn ẹni tó jẹ́ pé láyé rẹ̀ wọ́n yọ sàká kò sẹ́lọ́sì tí ọgbà sàká mọ́ kò sọ́lọ́sì máa gbogbo aráàlú ti wà averagely okay tó ń gbà tèmi bá ń jẹ̀jẹ̀ mo rọrùn mo mú mo rọrùn kí lẹ máa pè mí lólóòsì wa èmi èso lòsì lọ wọlé èmi ráìsì àkọ́kàn tó ní èmi lápò 200 lè èmi lápò márùn-ún lè mo ní ọmọ ẹ̀mí wà lẹ́yìn mọ́ níbi 200,000 lákàntì gbóò ló sì kárẹ̀ kó ló sì jẹmọ́ èèyàn mélòó la lè kójọ lónìí yóò ní pé mo ní 500,000 lákàntì mo ní 200,000 lákàntì èló 200,000 owó tí ọ̀rá mọ́tò kéèyàn mọ́ tẹ̀lé lówó tọ́ra ọ̀kadà lákàntì èèyàn kọjá pé ìyàwó rẹ kẹ̀tì ẹ̀ bímọ ẹgbẹ́ ọ̀fẹ́ ṣe súná pé wọ́n náà jẹ́ pé ah, ìyàwó rẹ bí <laughs> ọlọ́mọ jẹ́ dára tí àwọn ìyàwó lọ bí ìdèjì níta jẹ́ ọkùnrin méjì ẹran mẹ́rin èèyàn dára <laughs> kéèyàn má lè ní kọ́nà lówó tó ṣe é ṣe ìnáwó pé àìbá ọlọ́run ti ẹ̀wà sóre fún mi o ìyàwó mi bí bèjì o ó bí ọkùnrin mélòó méjì mọ́ dáràn ẹran mélòó báwọn ẹran mẹ́rin wà lẹ́yìn àwọn tí ń sọ̀rọ̀ méjì lọ sórí ikú wọ́n náwó sí ṣíríkù èmi wá fẹ́ dúpẹ́ fọ́lọ́ kí wá ní alhamdulillahi tó abíbèjì ọkùnrin méjì kó sì dìjọ súná ká sì ra àgbò àfà àgbò tó tó àgbò téèyàn ọba ra àgbò tó tágbò ní ìsìnkú less than twenty five thirty thousand ṣùgbọ́n téèyàn bá lọ ọ̀ràn yẹn ọdún láwọn ẹtì ọ̀rọ̀ mi sí bí oní fifteen tí n bá fẹ́ sọ pé àgbò tó tó àgbò ẹ̀mọ̀ tí wọ́n ti mọ̀ ń sọ kìí sàwọn àgbò tẹ́yìn rẹ̀ gbàgbà gidi twenty five and twenty and above òun ni káàtì àjọ pé mo rún twenty mo ra mẹ́rin èlò lọ́jẹ́jẹ̀ mọ́ eighty sẹ́yìn pé eighty ti kọ́ bá ẹran lọ sẹ́yìn pé tọ́ra ẹran eighty yọ ọ̀rọ̀ ata twenty ata epo pupa òróró àlùbọ́sà kí n tó wá ní màá ra ráìsì ráìsì àpò kan ní Nàìjíríà ní ìsìn nǹkan eh, kásá nìkan ra ráìsì tó bá ra ráìsì àpò kan around twenty thousand nù èlùbọ́ téèyàn bá rí èlùbọ́ ọdún ti ráìsì twenty thousand yẹn òun náà ní ìsìn bí around twenty thousand yẹn jẹ́mọ̀ two hundred nínú àbí ọ̀lọ́ kó tó wá di kọ́ gba tẹ́ǹtì ó ti àfẹ́ gba tẹ́ǹtì mẹ́fà six thousand nù ọ̀fẹ́ gbàgà àgàdọ́sẹ̀ nìkan five hundred kọ́ wá gbàdọ́sẹ̀ mẹ́wàá five thousand àfà kọ́ wá lọ fẹ́ ra imọ̀tì pé káwọn mùsùlùmí ó mu mọ̀tínà níbi ìsúná ọmọ rẹ̀ òtún ra pure water two hundred thousand kíni ó ti kanlẹ̀ kéèyàn ó ti ẹ̀wọ̀n abẹ́ sènàwó súná kọ́lẹ̀ tó lọ máa yáwó sẹ́ẹ̀ni kò sí òkú kò sí orò méjì ọ̀fẹ́ àbẹ̀yàn wa fẹ́ ṣe nìkáì kọ́ wa má lè ní common three hundred thousand four hundred tí ó tiẹ̀ fi lọ tí ó fi lọ sènàwó ibi tí nàìjíríà dénú ayé Umar bin Abdulaziz wọ́n yọ sàká wọn rẹ̀ jẹ́ ọgbà kíni zaka wọ́n wá ń ṣe nákùlù zakat wọ́n wá ń gbé lọ láwọn ìlú mẹ́yìn lọ́jọ́ pé òsì díẹ̀ díẹ̀ lè ṣe kíni ó lè wà níbẹ̀ á ah, ọlọ́run bá ní sọ gbogbo àwọn yẹn lẹ́sàn rí ọlọ́run gbogbo àwọn tò ní iná ọlọ́run bá ní kọ́ wọn máa ṣe jẹ́ wọn láàánú wa lójú ẹranjú sí ipò olórí <laughs> ẹfẹ́ jẹ̀pọ̀ olórí wàláì tẹ́ ẹ bá lọ sọ́ra nàdámà àbámà téèyàn kábàámà ìbànújẹ́ òfò òfò ayérayé ní ọjẹ́ lọ́rùn bẹ̀ sallallahu alaihi wasallam iná wàlọ́ọ̀yì lánàá wá lé adàlà amala ahadan sàálàwù àwọn ahadan harisọ àlẹyìn anábìíní sẹ́ẹ̀rí kó adarí àwọn èèfẹ́ nìkan tó bá béèrè fún abẹ́ni tó bá ń ta máa tó ń sojú kòkòrò ẹ̀ sẹ́ẹ̀rí tó yẹ káwa náà máa ṣe nìyẹn ẹni tẹ́ ẹ bá rí pé ó ń béèrè fún nǹkan kan ọlọ́run ní kún lọ́wọ́ lórí ẹ̀ abẹ́ni tó ń ta máa rẹ̀ tó ń sojú kòkòrò ẹ̀ tó ń dà fọ́tò lọ́sí i ẹni ọ̀jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń darí wa over ninety percent wọn kìí ṣe pé wọ́n lè ṣàṣeyọrí torí kìí ṣe pé wọ́n ní ntẹ́ẹ̀fìmọ̀rí ẹ̀wọ̀ àwọn sẹ́nẹ̀tì wa ní ìsìn wàhálà tí wọn ò tiẹ̀ fi dúpẹ́ wọn ní plan kankan fún Nigerians they are even acting against Nigerians and, the, and Nigeria as a country ẹbí wọn pèsè wọn ní ẹ lọ sọ òfin òfin rọyìn tẹ ẹ ti ẹ tí ẹ ti yẹn gan Kila ni achievement yín nothing nothing kí wọ́n mọ̀ ẹja sí ní house àwọn nǹkan rádá rádá rádá rádá àwọn tó bá ti sẹ̀ wọ́n tán sí àwọn cabals tán darí ìlú ẹ̀fọn suspension tí president bá ti cooperate pẹ̀lú wọn wọ́n yàn kẹ́nìkan ẹwọ́gi ilé magu ò lè jẹ́ kí ní efcc ó yẹ lọ pé èyí ti kọ́sọ́ọ̀mù wàá kọ́wọ́ yúnífọ́ọ̀mù gbogbo àwọn dírámà rádaràda tí wọ́n pé ọmọ primary gan ní làákà ìgbé yúnífọ́ọ̀mù ká a fẹ́ jẹ pàfọ́mánsì la ṣe kí ni la fẹ́ jẹ àwọn tó wá fa yúnífọ́ọ̀mù létà làṣírí wá ṣe kí ni lọ́wọ́ ń tún pé àṣé àwọn corruption kan náà ni. a ah! anábì ní sẹ́ẹ̀rí káláwá bá ní gbogbo ẹni tó bá ti lè béèrè fúnpò lórí àwọn òní fún ẹ ń bẹ ẹ ń ta abẹ́rẹ́ fúnra pé ń dọ́gbọ́n tàn máa ọ́ dáfo tòlóbé ó sọ fọ́ọ̀rọ̀ rẹ̀ gbé ajọ́ kan sẹ́ríbi tí islam wà discipline dé bóyá mi àtàfà amọ́dún gbé àláì mọ́sálásí náà ẹ̀sẹ̀ kọ́sá àdúgbò wa wà láì mi lówùrì kì í jẹ máa mú àláì ó wùrì kì ah, mọ́sálásí yẹn tóbi ah táwọn jẹ́mọ̀ bá pọ̀ bẹ́ẹ̀ láyé wà láì jákà tí mo gbà máa wò ah láti mọ kí ibi bẹ́ẹ̀ ah ọ̀dọ̀ bẹ̀ wà láì bóyá lọ́wọ́ wà sí wá wà ní àwọn kọ́ńtẹ́kàgbé wọ́n bá dáa pàfà ọ̀dọ̀ ta ni amadu wà láì máa ṣe ọlọ́run jẹ́ pé wọ́n fi jẹ̀mọ́ mọ́ bẹ̀rẹ̀ tó wọ́n àtàwọn bí mẹ́jọ lọ́fẹ́ fi jẹ̀mọ́ ẹ̀kọ́ yọ kú ó ti tàn máa rẹ̀ àáfà kẹ́lẹ̀ tó délé wọ́n ti lábẹ́lẹ̀ kábẹ́ àáfà kan náà ó kọ rẹ̀ jẹ́ àbùkẹ́bírù kàláṣí òun náà lóun náà tàn máa rẹ̀ ẹ̀yọ̀ òun náà kú gbogbo ẹlọ́bẹ̀ ilé sọ́rí pé kémi náà ti ẹ̀jẹ̀ ìmáàmù ọbẹ̀ wọ́n yọ kú kò ní pàfọ́m ó ti ní mission ó ti ní tó fẹ́ lọ ṣe ti ń sàwọn máàmù wa lónìí nù owó jákà owó òde súná ọmọ owó òde olóòkú tán fẹ́ máa jà sí ìlọ́jà wọn máa jà sí màámù wà lẹ́sẹ̀ lómi náà màámù ẹ̀kẹ̀ pé bí bàbá ọ̀dà tá a bá yẹ́ mọ̀ fi yí jẹ́ màámù ẹ̀kẹ̀ máa pè wọn lásán sẹ́rí lóṣooṣù a fún yín two hundred thousand ṣùgbọ́n àní fún lówó kàkà ah ó ti dábàá ìmọ̀ àpèrún ìmọ̀ àpèrún ìmọ̀ àpèrún ojú ẹsẹ̀ ni ọgbà àdúgbò torí pé ọbẹ̀ ni o ó ti tó ń torí ẹ̀já sí màámù náà ló gbé ẹ mọ̀ wòlé ẹ̀yẹ máa ìjọba tó ẹ̀kọ́ ìfúnmọ́mù ní two hundred and fifty thousand hey wàhálà dé síbẹ̀ láti fúnmọ́mù lówó ni owó mọ́mù wá ju tèmi lọ àbá ó lè lọ sọ àkẹ́sẹ̀ tí mọ́mù ọ yàgbẹ́ torí pé ọbẹ̀ òní ẹtù wà mọ̀ bó ṣe tún gba two hundred thousand náà kò tó ní tẹ lọ́rùn sẹ́ẹ̀mọ̀ jù bóyá láàrin oṣù kan àwọn olówó ló ń gbénu ẹ́sítéètì o tọmọ wọn bá ṣe nìka ìmáàmù lè pa one twenty thousand bí òde eléyìí wọ́n lè fi kọ̀fẹ́ sọ́sẹ̀ tí wọ́n ní òde bàbá ará sí níta lọ́jọ́ òní one twenty one ọmọ kò mẹ́ yọmọ dọ́gba fojú sí òde bàbá akíní eighty thousand two hundred òde kíní seventy òde kíní eighty ìmáàmù kan tẹ̀lé three fifty ní ẹgẹ́ ni o lóṣù yóò tó máa tà máa rẹ̀ náà tó ráyè òun gan ní ṣe kí ni o then ìjì lẹ́lòmíì máa ń wá kéèyàn lébi gàgé àwọn àbá wa àwọn aláàjì Samsung Nokia tí wọ́n jẹ́ ìmáàmù tẹ́kínó tẹ́kí bíi aláwọ̀ àpà ètí rẹ̀ lómi wá náà ká máa fi adjective àwọn chief imam àwọn chief imam mú wa tó jẹ́ pé àwọn ni Imam kíni o ìmáàmù àìtẹ́ẹ̀lì inú rẹ̀ ó dùn bá ìtẹ́lómi wà gan nìyẹn tí wọ́n almuhim gbogbo ẹni tá a bá ti lè rí pó béèrè fún pó olórí àbọ̀ ń dàfún tòló sí i ó ń sojú kòkòrò ànábì láwò ní fún o àwọn èèfún wọn kí wọ́n bá nǹkan jẹ́ máa lọ́wọ́ àdìsí Bukhari àti Muslim ìyẹn lànàbì sallallahu alaihi wasallam ló sọ fún káàbù ọmọ ujọ́rọ̀ ó ní sóorí àádákà lọ́wù min ìmọ̀rọ̀tì sùfàhà òmọ̀rọ̀ yẹkùnúnà min báadí wàláyà tàdúnà bí hádìí wàláyà stanúnà bí súnà tí a ó ní rẹ káwọ̀ ọmọ ojúrọ̀ mọ bẹ lọ́hùn ọlọ́run ọba ọba ń sọ kúrò níbi ìmọ̀rà leadership ìdarí àwọn èèyàn kan àwọn wo ni àwọn sùfàhà àwọn òpònú àwọn apọ̀dà àwọn afọ́fúngbẹ́mu tó jẹ́ pàwọn ni wọ́n ma darí ìlú àwọn ni wọ́n ma darí ẹ̀sìn òmọ̀rọ̀ àwọn àmírù àwọn aláṣẹ aláṣẹ yẹ̀kùnú nàmí bá dí tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi wà láyà tàdú nàbí wọn à ní guidance wọn à ní lo ìmọ̀nà èmi ànábì wà láyà nàbí wọn à sì ní máa wọn tako mi bẹ́ẹ̀ àbí adarí ẹ̀sìn wa ẹlẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyímọ̀ wa gan àwọn ni wọ́n máa lo máikrófóònù nígbà nígbà bá rí màmù ẹ mọ́ta àwọn ọ̀dọ́ tí òwò tó wò tó lẹ́yìn lóhun kí ló burú kájọ OPC ti bá wà wúsá sáàjà wúsá ọpa wá tán à ní gbára wá kalẹ̀ ní fún kan ní ẹ̀yà àwọn yóò bá oníṣẹ́ ah, rí ìtàwọn àfáà wa kọ́ wa gbẹ́rẹ́ kan ń bẹ kí ni la fi máa sìn méje ni wọ́n sìn àtàrí wà ní ta fi máa ṣe gàrí tí a rẹ̀ àáfà kò sẹ́ńtán sí fún tọ́bá yìnbọn kò ní ìrìn kọ̀mọ̀ bá ń jẹun ló ní wàhálà ìtọ́bá yìnbọn kan sáà rájú omi káka kò sí yùká jẹ náà wọ́n ráyè sálọ tọ́bá yìnbọn kan wọ́n kẹ̀lé ẹ̀jẹ̀ ọ̀tọ̀ ní èsì àwọn àjẹ́ náà kan lórí pé wọ́n ń sọ níjọ́ táwọn àjẹ́ náà bá rókọ ọlọ́tọ́ lágbàdo wọn sálọ só tọ́bá ara gbé ọ̀bẹ lásán lé àáfà ọlọ́run anábì lọ́lọ́ ọmọ sọ ń bi kọjá pé àwọn adarí àwọn àwọn òpè àwọn òmùgọ̀ àwọn apọ̀dà àwọn tí ó ọlọ́run àwọn aláìmàkà ni ọmọ adarí tí wọn ò ní tẹ̀lé lánàá mi hakim wọ́n wà nínú àwọn tó gba wa ìmáàmù ahmadu àwọn náà gbà wá wa abdulrasaq àwọn náà ṣe ni gbà wá almuhim níta fẹ́ lò níbẹ̀ anábì ti sàsọ́ọ́lẹ̀ páwọn olórí kan ń bẹ tí wọ́n padà máa tako tó tẹ̀lẹ̀ sí tánàbì dúólé lórí anábì sallallahu alaihi wasallam nínú hadithi ti máàmù Bukhari náà al-Adabul Mufrad tó jẹ́ pé Sheikh Al-Albani náà wọ́n tẹ́lẹ̀ àwọn sọ̀híyà anábì ní thalathu da'awat mustajabat la shakka fihinna àwọn àdúrà mẹ́ta kan ń bẹ kò síyè méjì níbẹ̀ ọlọ́mọ ń gbà wọlé alákọ̀ọ́kọ́ ni dáwọ́túlì mọ̀gúlùm ẹni tá a ṣàbòsí sí àdúrà tó bá ṣe èpènú akẹ̀pẹ́ ládùúà ni ọlọ́run bọ́ gbà wà dáwọ́túlì mùsáfẹ́ àdúrà tó nírìn àjò bá ṣe àti tábàtà lórí ìrìn àjò ẹjẹ́ á máa lọ pọ́túrìtì ká fún abẹ́ lọ ọlọ́run ń gbà wà dáwọ́túlì wálídì aláwáládì yìí nínú rìwáyà mi lìwáládì yìí sẹ́ẹ̀rí méjèèjì ló ti wà nílẹ̀ àdúrà tóbi bá ṣe fọ́mọ àbépè tóbi bá ṣe fọ́mọ àwa tá a mọ ibi a ti gbọ́dọ̀ sọ ṣe mọ mọ́ wúwa bú sí bàbá àtìyá rẹ kọ́ ọmọ lọ forí kó jápìn ibùn tán bá ṣépè fún ọ gan tákẹ́ sọ pé lágbájá àà àà àà ó sì ṣe báyìí sí mi kí ni ìtumọ̀ rẹ̀ jẹ́mọ̀ èpè inú tí ẹ ta àfikọ́ ọlọ́ọ̀bẹ̀ wọn kán forí jìn ọ̀kan má bínú bákan náà tọ́ ọba ṣe tó dùn mọ́ wọn nú tán ní ah, ah, ah, ọmọ ọkẹ ọmọ ọsàánú ti ẹ náà èmi lọ sọgbìn tó tó báyìí fún ò ní rápadà sí ìdùnnú nìyẹn wà lẹ́ ọlọ́run gbà sẹ́ẹ̀rí gbogbo àwa tá a ní bàbá láyé àtìyá ẹ̀jẹ̀ á ṣe dáadáa sí wọn pàápàá àwa tá a jọ bá a ṣe ń ṣe dáadáa sáwọn ìyàwó àtọmọ wa recession recession recession ọrọ̀ ajé dojúrú àwọn ìyàwó wa ń jẹun wọ́n ń jẹ ráìsì wọ́n ń jẹ yín wọ́n ń jẹja wọ́n ń jàmọ̀là wọ́n ń jẹṣu wọ́n ń jẹwà màmá rẹ̀ náà nídìí ẹ̀ bàbá rẹ̀ nídìí ẹ̀ ẹ lọ́ máa ṣe bẹ́ẹ̀ fún un. recession bẹ́ẹ̀ nù ẹ̀rà sọ léyà ẹ̀rà tìtúnú àwẹ̀ nínú recession náà látàwọn òbí rẹ̀ mọ́ recession bẹ nínú ìlú ó múyàwó rẹ̀ lọ sí ájì ló ti bàbá rẹ̀ àtìyá rẹ̀ mọ́ jẹ̀mọ́ àwa kan ń bẹ lónìí bàbá àti wá ti kú ìyá wá ti kú èyí ò lè rókù lọ ájì èyí ò lè gbé bọ́ǹfì tà fókù èyí ò lè ra búrẹ́dì fókù mọ́ lẹ́yìn táwa fi lè máa gba láàdá òun ni ká máa ṣàdúrà fún wọn ká ṣe sàárà kí láàdá rẹ̀ ó máa bá wọn àwọn èèyàn wọn tó jẹ́ fámìlì wọn ká máa ṣe kíni ká máa ṣe dáadáa sí wọn táwa nínú ṣùgbọ́n yẹn ò lè dàbí kọjẹ́ kóbi tó bí ìyàngán ló ṣe kíni lọ́jà àǹfààní àwọn nǹkan yẹn ẹ̀yà máa ṣe dáadáa sóbì yín ìwọ tóbi rẹ bá ń ré tán rọ̀jò ìpèlè olórí àti soríire rẹ ń bẹ ọdọọdọ lọ ìwọ tán bá wá ń rọ̀jò àdúrà lé ọ lórí tí nǹkan bá nira fún ọ lónìí yóò dá lọ́la ìdínláyìn tààlà ẹjẹ́ àṣẹ dáadáa sáwọn òbí wa sọ wá rí kò lè tí ì yọ ọmọ làwa náà bẹ̀rẹ̀ sí ní bíu ìwọ náà fi mọ̀ bó ṣe rí ọmọjọ́ tó ò ní sọ lóru tó ń tọ́jú ọmọ ọmọjọ́ tó lọ yáwó nítorí kọ́mọ ọmọ kù pàápàá ẹ̀yin tẹ́ ẹjọ́bìn ọmọ bó ṣe máa sáré lọ tọ́ ọmọ sáré bọ̀ tó jẹ́ pé tí wọ́n bá wọn ìfúnpá rẹ̀ gan yóò ti fẹ́ lé ní 1000 níbi tí ó ti ga dé pé lọ ọmọ àwọn ọmọ kẹ̀ǹgbọ́n náà ni yóò ti ẹjọ́ torí ọlọ́mọ yìí torí ọlọ́mọ ẹjọ́ gbọ́dọ̀ kú mẹ́ta <laughs> nílọ̀rọ̀ ọkùnrin tó wà ọmọ ọ̀yá ikú ẹ jẹ́ ká ọmọ ọmọ ìyàjẹ́ sáré pé ọmọ ń gbóná obìnrin ò ní pé oku ẹmẹ́jì òkú ah, sọ̀rọ̀ là ń sọ ni òun ọ̀sán nínú ọmọ kú ṣé wàá lọ oṣù tó fi kú ọmọ kí ni lé àbíjọ́ ọ̀tà ìsùn àbíjọ́ ọ̀tà ìríjẹ tí ó tó ní oúnjẹ gbogbo làwọn náà ṣe pé ẹ bá ní ọmọ tó òun kan ti ń bímọ ní wá wòye ọdún tí bàbá rẹ àti ìyá rẹ tán fi náwó lé ọ lórí wòye ọdún tán fi tọ́jú rẹ àníṣkúrù lé wàníwálé dáìkà o gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ̀ tọ́dọ̀ wá sáyé àwọn òbí rẹ tọ́ ọgbà ipasẹ̀ wọn wá sáyé máa ṣe dáadáa sáwọn náà almohim a parí ọ̀rọ̀ àwọn olórí síbẹ̀ yẹn kọ́lọ́run ọba kọ́mọ̀ sí wá ní olórí tí wọ́n máa sòjóró tí wọ́n máa ṣàbòsí tí wọ́n máa dà nǹkan rú àwa bọ́ síbi ṣúrúbùlẹ̀ kámúrì àáfàá ní ara tí ó jẹ́ nǹkan táwọn ẹni ọlọ́run tí wọ́n máa ń jìnnà sí òun ni ọtí mímu kódà kọjá sí pé ọtí yẹn kò máa pààyàn ẹ yé èèyàn máa ń ríra gangan látara rẹ̀ kọjá yẹn wà intoxicating ṣùgbọ́n ọtí ni àáfàá gbọ́dọ̀ sí ẹgbọ́n sọ yé sẹ́ẹ̀rí gbogbo tó bá ti lè fa kéèyàn ọmọ òun ríra téèyàn ọmọ téèyàn ọmọ ṣe bí ọlọ́tí gbogbo ẹ̀ haramu ni kúlù muskiri ní hamuru wà kúlù hamuru ní haramu igbó lọ́ba dé ni àgbà náà fi ṣe ni àgbàdo náà fi ṣe èso dàbínú wọn fi ṣe ọkà bàbá ni wọn ọba àfi nǹkan àlálì ṣe tọrọpọlọpọ tí nǹkan àlálì náà wọn fi máa ṣe é ṣùgbọ́n torí pé tí wọ́n bá ti tó bá ti wà fermented tábà ẹwọ mi dùn bá yẹn tó mi dùn bá dáàrin kan ó lè jẹ́ èèyàn máa ń ríra tó bá ti dérú àrùn ọ̀gbọ̀dọ̀ mú ó dára mu ṣùgbọ́n lóbi wọn àgbà tó bá jẹ́ pòmí lásán ni àgbàdo lásán lọ ń jẹ ọkà bàbà lásán lọ ń jẹ èso dàbínù ni tí ọba ti máa fakọ máa sórí òkè kìí sàrámù kí wá lóde tá àáfàá fi mọ́jẹ̀mú yìí sí àáfàá àwọn èèyàn kan ń bẹ àwọn gán ti dọtí fúnra wọn a ah, ẹ̀gbọ́n tí mo sọ yé aláwọn èèyàn kan ń bẹ àwọn gan ṣe kí ni wọ́n ti dọ̀tí ọtí ò lè pa wọn mọ́ àwọn gan ni wọ́n tán pa ọtí sẹ́wọ̀n kan awọn èèyàn máa wo ọlọ́mọ kírù rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wa mọmọmọ ìyá wa kan ó mistake wípé ògógóró ni ògógóró máa wáìtì bí omi ọba ó ti mú bí ìgẹ̀ mélòó kó tó rí pé ah ó sì fẹ́ pọ̀ kò sí pọ̀ mọ̀ ìwọ̀n bá díẹ̀ tó mu àáfà ó sùn lọ bí wákàtí méjì mẹ́ta yìí <laughs> torí pé tí òun rí reaction rẹ̀ tẹ́tọ́ bí ọkọ ojú àfà kan kó yìí báyìí pé òun dáná òun mọ̀tù òun mọ̀ gògóró ojú ẹ̀ kan ṣe báyìí ojú ẹ̀ kan ṣe báyìí àgbàkò tó sùn ó jí báyìí wọ́n láàgùn ní kárí tó wálé kò tí ì mú ìgò kátá o torí wọ́n ti dà sínú ofe òun rò pómi ni ẹmà ẹni tó wọ́n gbé báyìí akíní ah, ìjọ ọtí rẹ̀ àfà ó ti ta sọ́ọ̀fù sẹ́ẹ̀rí àwọn kan wá ń bẹ tán bá mu ìgò 20 àfà àwọn àníhùn ríra sẹ́gbọ́n tí mò ń sọ yé ikùn wọn nǹkan ikùn kíni o ikùn ọtí tí ọba yà bẹ̀ fọ́tí ló imú wọn imú ọtí ojú wọn ojú ọtí etí wọn ọtí ètè wọn ọtí gbogbo ara wọn ọpọlọ wọn gan ọtí kódà kọ́ tí ọmọ pa ọ́ tá a bá ti mọ̀ pé ọtí lélẹ̀ ìtàwọn èèyàn bá mú ìmọ̀ ṣe kíni o ìmọ̀ pa wọn haramu ni ṣé ẹ wá rí ọ̀rọ̀ ọtí ká lè sáré clear rẹ̀ tó ráwọn àáfẹ́ eléṣù kan wọ́n pọ̀ nínú ìlúwa yìí wàláì wọ́n wà nìbàdàn mo sì mọ̀ nínú wọn tí wọ́n máa ń fọtí sóògùn wọ́n ní òsì tó burú mi ká fọtí sóògùn àwọn àáfẹ́ eléṣù àwọn àtàwọn ẹni ibú àwọn àtàwọn kèfèrí wọ́n máa ń pààrọ̀ ọ̀nà láàrin ara wọn àmọ́ nínú wọn tí wọ́n máa ń pààrọ̀ ọ̀nà kàlì pẹ̀lú àwọn kèfèrí wọ́n ní pé ọlọ́run ọba gan sọ wípé àǹfààní ń bẹ ń bẹ ọtí pé àwọn lè máa fi ṣòwò wọ́n ní ọ̀dà àmọ́para ní ọ̀dà èyí tó wá mọ ọtí náà àwọn àfáà yẹn gan bẹ mo ti bá kan pàdé rí ẹ ti mọ̀ pé tòwó gbẹnu ẹ̀ ní rùn ìwọ̀n ẹ̀ bá gbọ́ prógámù Petas FM tó máa ń ṣe ní Wednesday ọ̀kan nínú irú àwọn àfẹ́ eléṣù yẹn tí wọ́n gbé wá báyá bí a month ago táwọn báyìí sọ pé ah, ah, àfà ẹ̀ tó fọtí sasẹ́ wá fún wa máa yẹn sá repeat ẹ̀ several times ó ní ọ̀nà yín ní wọ́n fọtí yìí àwọn àfẹ́ eléṣù tó ní kíyàwó rẹ̀ máa fi omi àgbọn fọ ojú ara àbẹ́ ẹ̀yẹ ìgbọ́ prógámù àwọn prógámù báwọn àwọn àfẹ́ eléṣù yẹn àṣírí wọ́n tú gidi àfẹ́ eléṣù àfọ́njálàbí àfò oníná kàlí èsù àwọn òní pèèyàn kèfèrí oṣù pọ́pọ̀lọpọ̀ wọn gan ọ̀rọ̀ wọn burú jù kèfèrí lọ ṣíríkù tó lágbára náà jù ìyàwó rẹ̀ wọ́n fi omi fọ ojú ara omi àgbọn wọ́n wà á lò bí wọ́n ṣe máa ń lò báwọn àfẹ́ ilésù ẹgbẹ́ wọn sẹ́ẹ̀kì inú àwọn àfá àtọ̀kọ́ sẹ́nà wọ́n jọ pé wọ́n wá ń jọ yẹn sórí rédíò ó tó mu tí àwọn tó lọ́nà prógámù yẹn ní pẹ́tà sẹ́fẹ̀ mi ní ah, àfá ẹ̀fọ́ títún lo sẹ́wà fún a tọ́ra àwọn náà ẹ̀gbẹ́ wọn náà ó ti rìnrìn ìsùn ó ti mọ̀ pé à ah, wọ́n máa ń fa àwọn ọtí sasẹ́ kan kó lè bold kó lè jẹ́ pé yóò lè sọ̀rọ̀ pẹ̀lú akin dẹ̀bí adúlátó ọtí sì ń táwọn àti tó fi ń sọ wọ́n tó ń repeat ẹ̀ lórí rédíò àáfàá nù àáfàá alágbọ̀n máa ọ̀rọ̀ ti dojúrú ọlọ́mọ wọ́n sàwọn àtàwọn dára nínú àwọn àfó olórí ibú bá àwọn àfó ilé sú ọtí wọn mú tí wọn tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá ìkẹrẹ gajé tí ó pọ̀ lọ wọ́n tó máa fi ṣe wáàsí pé àmupara ni ọ̀dà pé téèyàn bá fọtí séwọn bá nǹkan pé kò torí pé ọtí gan fún rẹ̀ ó níṣẹ́ tí máa ṣe nínú ìlànà èso òun ìwà pè ní ọtí o ó ti láwọn lárúbá pẹ́wọ́ ẹ̀kì lọ́dọ̀ mawul hayat omi ìsẹ̀lẹ̀ wọ́n ti máa ń pè náà wọ́n tó láwọn ọkọ̀ mi mọ́jẹ kọ́ ní kọ̀kúkọ̀ wọ́n ní wọ́n ti máa ń pè láàrin ara wọn àwọn àbẹ́ ilé sùn yẹn bóò ní sí ẹni tẹ́wọ́n ti dáàbò ẹ̀kì àwọ̀ àwọ̀ àwọ̀ bóò lẹ́sẹ̀ ìfẹ́ sí i sọ́wà náà mo fẹ́ mú díẹ̀ bẹ́ẹ̀ wọn <laughs> ò ní pè lọ́tí ẹ bá ti lè pè lọ́tí àṣírí ti tú wọn a máa pè ní máa wù rísìkì omi àrísìkì àgẹ́sẹ́ fẹ́ ní máa wù rísìkì àmáwù rísìkì wà máwù rísìkì wà ẹ lọ bí ẹrì níbi ní ọ́fíìsì mi ní apá àṣàlẹ̀ báyìí ẹrì máwù rísìkì rísìkì wọ́n sì fọtí sóògùn fáwọn èèyàn wọ́n sàwọn èèyàn tó lórí ibú dàbí mo ṣe dà làwọn náà fẹ́ sàwọn èèyàn dà àwọn sọ́ra o lọ́mọ sí alólórí burúkú o ṣàánú wa ọlọ́run o ṣe rí ọtí gangan stages mẹ́ta lọ́lọ́run fi sọ́dà rámọ̀ ní stage alákọ̀ọ́kọ́ ìyẹn ni ti Suratul Baqara Quran chapter two verse two nineteen tọ́lọ́ ní bẹ́yẹ́sì àlùnáka anilẹ̀ hamori wà ní mẹ́sìrì قل فيهما إثم كبير ومنافع ọlọ́ni wọ́n wá bí wa ànábì nípa ọtí àti tẹ́tẹ́ sọ fún wọn pé tó méjèèjì ẹ̀ṣẹ̀ tó tóbi ní bẹ́ẹ̀nbẹ́ ọlọ́run fi kẹ̀bírù tó tóbi kọlífà ẹ̀ṣẹ̀ ó ní wàmánáfẹ́ àtàwọn àǹfààní kan táwọn èèyàn tí wọ́n mú tán máa ń rí bẹ̀ àǹfààní wà ń bẹ̀ lóòótọ́ irú àǹfààní wo ẹni tí ń ta ọtí yọ́ sáré oúnjẹ ń bẹ̀ àbí onírówó jẹ yóò rówó oúnjẹ ara àǹfààní wo ló tún wà níbẹ̀ àwọn tí wọ́n bá mutí lọ́dọ̀ tiwọn àǹfààní tó jẹ́ kó wà mọ́ àkọ́tà àǹfààní tó lásìkò àsìkò tó mutí yẹn èso kò sí la gbogbo sẹ́ẹ̀kú tó bá fẹ́ ṣe lọ́dọ̀ ọtí ẹ̀ ó rò pé ọtí yóò jẹ́ kó wọ́n wà áàtìfù lásìkò yẹn àwọn àǹfààní míì tátó rò wà níbẹ̀ òun làwọn àǹfààní ìlú lọ́dọ̀ wọn àwọn tó fẹ́ ṣe sìná nù wọn wọn a máa lọ tí ká tó ṣe sìná àwọn tó fẹ́ máa bá àyàn jà wọn a máa mutí torí pé iṣẹ́ tó tí ó ṣe ni pé tó bá yẹ kó o ṣe nǹkan láàrin wákàtí kan ọtí lè ju o ṣe láàrin ọgbọ̀n ṣẹ́jú ṣùgbọ́n ọgbọ̀n ṣẹ́jú tó fi yára jù yẹn wàá fi kú sára ní ló fi já sí pọ́lọ́tì ẹ̀mí wọn èégùn ní ló fi já sí pọ́lọ́tì oríṣiríṣi àìsàn ní máa ń kọ́lé sí wọn láà ní ló fi já sí pọ́lọ́tì èyí tẹ̀mí ẹ̀ bá gùn nù wọn àdánwò ti sí wọn torí pé ó ti ṣiṣẹ́ kọjá nọ́mà akẹ́ni ẹ̀wọ̀ omi ìlú tó bá fẹ́ bá wọn omi tó bá fẹ́ rẹ́pù omi tó bá mu tíìlìsì wọ́n lè rẹ́pù omi márùn láàrin wákàtí kan séyàwó léèyàn gan o lè sọ pé o ti ẹ̀wà strong bá kọ́ wá sọ pé àárín wákàtí kan ti fẹ́ ju àárín ọ̀pọ̀ ìṣẹ́jú wọ́n rẹ́pù omi mẹ́wàá tó náà ti mọ kéde yẹn pé báà bọ́lọ́ dábàá dábàá pọ́lé àfa yóò sì yọ ọmọ sí dáadáa lọ gbogbo àwọn aburú tó rò àwọn àǹfààní bíi táwọn àáfàá ní adìẹ tó lè sọ tó bá ti di bí ọ̀rọ̀ pé wọ́n fi pírísáàfù nǹkan tó jẹ́ pé kèé sọ tí gan láàmà pè mọ́ kò ní í jọ́ tí mọ́ irú àárín ṣẹ̀rí àyọ̀ǹda fún wa irú wo bóyá alukọ́ọ̀lù wà ń bẹ̀ ọtí ló kọ̀ mọ́ gbàgbà aláwọ̀ ọtí iná ìbò náà ti ń ṣe gan nípìnlẹ̀ àwọn oúnjẹ àlálì ni ṣùgbọ́n torí bó ti lè jẹ́ èèyàn òun ríra ọ̀dà aráàmù tó bá fi pèsáàfù oògùn tọ́lá àwọn èèyàn máa béèrè ẹ̀jẹ̀ wọn náà fi alkọ́ọ̀lù sí ó lè lò ó má ba mọ́dà àwọn àfa aláàmù mọ́ ọtí òun tí ó lo paracetamol ni ó lo tọ́níìkì só ti yé ọtí tó wà ń bẹ̀ bàbá sọ́ọ́lì tèmi nìyànjú ẹ̀nu tíra wọn ṣẹ́rí kí ló kọ tíra ṣẹ́rí lùmọ́mùtẹ́ẹ̀ ìjà ládùúlẹ̀ á wà só ti yé ní ìsìn irú àárín yẹn ọtí kó o mu sẹ́yìn lè lo paratamọ́ kan níbi ah, ah, ah, àfa àti lo paratamọ́ àfọ́ ọlọ́tí èyàn lè mu tonic àmọ́ pẹ̀lú àfọ́ ọlọ́tí só lè lo tonic kọ́ wa máa ṣe bí wèrè gbogbo eléyìí wọn fi preserve just small quantity èyí èso tí o mo ti bá irú eléyìí halali sẹ́ẹ̀kúrò àwọn àǹtàzọ́pọ̀ wà ń bẹnu ṣùgbọ́n àǹfààní pé èèyàn dàgbò ẹ̀sìn àǹfààní ara kò sí bi ọtí orí ibú ni ọtí ó kó bẹ́sìn rẹ yóò kó bá láàfíà rẹ yóò kó bá mòrú à ìwọ ọmọlúwàbí ẹni tó mu títí ń yọ nǹkan ọmọkùnrin rẹ káàkiri àdúgbò ẹni tó mu tó bá ọmọ ọmọ rẹ sùn ẹni tó mu tí tó wó tó ń wa mọ́tò aburú ọtí pọ̀ táwọn àfa àti kà torí náà mùsùlùmí i ilé sùn kan wà lóògbé ọlọ́ọ̀gá ni wà náà ọlọ́ọ̀lá wal ayatu mansuha aya ọlọ́run ti parẹ́ stéèjì alákọ̀ọ́kọ́ tó lọ́n fi fẹ́ sọ ti dára mú nìyẹn stéèjì ẹlẹ́ẹ̀kejì ní sọ́rọ́tù nìsáà tọ́lọ ń sọ wípé nígbà tẹ́ ẹ bá ń kírun ẹ̀gbà tẹ́ ẹ bá ń ríra wà látẹ́kọ̀rọ̀bù sọ̀láta wà á ń tó mú sùkára àtàtàlàmú mátẹ̀kùnlónì

nígbà wáyá wọn sàbẹ kan kírun wọn lọ bá ń sì kùránì ká kúlíyà ayọ àlùkáfì òru náà àábùdù máa ta àbùdù náà àábùdù máa ta àbùdù náà wọn bá sọ pé ẹ̀yin ẹ̀yin olóòsà òòsà tẹǹsì nǹkan lèmi gan máa sìn àṣetẹ́ ẹ bá ti di pé ìsọkúsọ lẹ́ẹ̀mà ka kùránì ẹ mọ́ débi ìrún mọ́ tẹ́ ẹ bá ti sọ ẹ̀kọ́ lọ́wọ́ tí lè pé ká máa mú náà àwọn kan ní kí tọ́lọ́ ní kábẹ́ kan ọlọ́run gan aráàmù ni àwọn kan bá mú mọ́ wọ́n ní wọ́n rù wá abẹ́rẹ́ ọ̀gá làwùmọ̀ à ń zè bàyánà ṣàfihàn àfihàn ìwọ ọlọ́run bá ní sọ̀kalẹ̀ àlàyé tó kún kẹ́kẹ́ nípa ọ̀rọ̀ ọtí ọlọ́run wá padà sọ ọtí di èèwọ̀ ní suratul maida àyà 90 yá ayò alladhina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fájítẹ́nì gúúhù ẹ̀rí nǹkan àṣẹ ọtí tẹ́tẹ́ títa ìmáàsìn òòṣà ìmáàmúje ìmáàfọfà pín nǹkan gbogbo àwọn ṣẹ́sì ìjà iléyà nílé ẹ̀gbin ní ara ṣẹ́sù sí ni tó bá rí bẹ́ẹ̀ fájítẹ́nì gúúhù ẹ gbọ́dọ̀ débi ẹ̀ mọ́ látòní lọ ẹ jìnnà sọ́tí. So ẹ má fọtí ẹ má fi kí àgbo sótìyé àwọn àgbo kan bẹ́ẹ̀ ńlẹ̀ yorùbá wọn ò lọ sí nìkan fi kí àwọn àfẹ́ àtẹ̀lé àwọn àfẹ́ àtàgbé sùlámù délẹ̀ yorùbá ọlọ́sàn wọn lẹ́sàn-án rẹ̀ ibi tí wọ́n bá dé làwa ti gbé wọ́n bá ìsìláàmù wọ́n bá ilẹ̀ yorùbá lẹ́sìn nílùú tó jẹ́ pé ṣírùkù ló kún bẹ́ẹ̀ wọ́n wá aráàlú ìfúlẹ́sì ẹ̀ tọ́lá sọ fáwọn èèyàn pé ẹ má yá ni o ẹ má mú kíní kan àràmú àwọn yóò ní pé ìsìláàmù eléyìí wọ́n fẹ́ tako àlàáfíà wa o torí àwọn tó mú dẹ̀ wọ́n sì lálàáfíà àwọn wá ní ẹ lò ibi ní ẹ lo gbogbooro ẹ o ẹ mi omi ọsàn wẹ́wẹ́ nígbò nípa àwọn seven up ń dé wo i tí wọ́n fẹ́ lò gan ẹ ṣe ń sọ fún yín i tó lè extract àwọn oró tí ń bẹ lára egbò ewé yẹn gan náà nídìí ṣùgbọ́n wọ́n rí pọ́ gògóró náà lè extract ẹ̀ so gògóró nìkan ló lè ṣe kì í so gògóró wọ́n ní ẹlòmí ọsàn tẹ́ bá bomi ọsàn rẹ àwọn kíní náà yọ́ yọ kíní o ẹ̀rì tí ó tòró tẹ́ bá wá mú yóò sì ṣe lára yín wọ́n mẹ́rin pé àwọn minerals náà ń ṣe irú iṣẹ́ ẹ lè lo seven náà kù sáyé ànábì <laughs> omi zamzam ó lè ṣe omi khali lè ṣe omi khali nígbà kátẹ́mi wà kékeré ó sì ní gangan rí fúnra mi kíní tí máa ń sèyàn bèlúbèlú nígbà yẹn tàbí wà kékeré ògbógbóró wọn àlọ́bá wa rà àwọ̀ àwọ̀ àna ọ̀fun sókè báyìí rà àwọ̀ àdàbí rà àwọ̀ àfà èsù sì máa èsù máa jò <laughs> kábọ̀sọ̀pọ̀ lọ èsù yóò sì jò ó jẹ́mọ́ àwa padà rí pé àṣetorí pé ọtí máa ń ó máa ń ọtí bákan bákan ibi bí ojú ọgbẹ́ tí ń bẹ lọ́fun wa yẹn yóò jẹ́ òjè náà àwa ní fílípè mọ́ àtúnbẹ́kálì náà lè ṣerú ẹ̀ nígbà tírú ẹ̀ padà ṣe mí nígbà tá a rí pé àrámọ̀ lọ ti omi káàlì mo lò wà lẹ́ẹ̀mọ́ lálàáfíà ẹlòmíì wá lè lomi káàlì kó ní òṣìṣẹ́ tó wà nǹkan míì nínú súnà gbogbo tó bá rí kó lè ṣe fún tó ti ń ṣe yẹn tí ó jẹ́ kọ́nà ọ̀fun rẹ̀ náà ṣe kí ni o kó jẹná dáadáa ìsìnkú kí alábùdó máa ṣe wàhálà kàkì lọ́nà máa darí náà tó alimoyi ọlọ́run yóò yà wá ya ète èṣù ọlọ́run ní ẹ débẹ̀ o ẹ jìnà sí ọtí o torí pé ara ìṣesí èṣù òun ni kẹ́ ẹ lè jẹ́ ẹni tí yóò jèrè tó bá di iwájú ọlọ́run ọba àlekè ọlá kọ́lọ́run bá lè kí ọlá kó jẹ́ kí á gbọ́ ẹ̀sìn lẹ́yìn ní ìparí tó ráàmù àtẹ̀síwájú tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ anábì sallallahu alaihi wasallam àdìsí àkọ́tà àfàwámúwámbí àdìsí yẹn nídìí àlàyé ó ní sẹ́ẹ̀rí tẹ́lá rẹ̀ ń tó mu tí fàjìlì dùgbù ànábì ní ẹwú lẹ́gba wàyínà áádú wàyínà fàyínà áádà tọ́ba tó padà mu tí fàjìlì dùgbù ẹ̀ tó nà fàyín ṣẹ̀ríbà tọ́ba tó mu tí fàjìlì dùgbù ànábì ní ẹtọ́ náà wà ń ṣẹ̀rí bá a rọ́ bí àtọ́bá tó wà múlẹ̀ kẹrin fakútù lúurú <laughs> ẹ̀pá ṣùgbọ́n àdìsí yìí hadithun mansukh kí la bìjẹ́ mọ́ wọ́n ti padà parẹ́ nípìnlẹ̀ síláàmù àdìsí tí wọ́n máa ń lò ẹ̀ ń bèèlè mutí lákọ̀ọ́kọ́ wọn ò fún lẹ́gba ìgbà fọ́ọ̀tì tó bá tó mutí lẹ́ẹ̀kejì ìgbà fọ́ọ̀tì tó tó mutí lẹ́ẹ̀kẹta ìgbà tó bá dẹ̀kẹ̀ta eléyìí ò ní ẹ̀wọ̀n ẹ̀ pa so àwọn àlàyé mi tó wà lórí ẹ̀ tó bá dijọ́ mẹ́jọ inshàlá a máa sọ fúnra wa abẹ́ lọ́hùn kó jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ gbígbé alkiyama kó sí alọ́mọ àlùjọ náà kọ́ mọ́ sí alọ́mọ àná ọ̀làlá haúlà wàlà kú wata ilà abìlà ilà ilà ọ̀hún subhanaka allahumma hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu